àwọn olólùfẹ́ mi kan ni wọ́n ti táàgì mi nínú fídíò yìí a wí pé kí n ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n kí n tó ṣàlàyé ẹ jẹ́ kí n fi fídíò ọ̀hún hàn yín Wow. Dude. so it does work on all chickens. <laughs> what if we erase it? Ah! ohun tẹ́ ẹ rí nínú fídíò yìí nípa adìẹ yìí kò ń ṣohun tó fi bẹ́ẹ̀ jẹ́ àjòjì fún ẹ̀yin tẹ́ ẹ bá ti ń tẹ̀lé mi bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mo ti ṣe fídíò nípa ìpè rọrọ àìtinúwá tó lóyìnbó ń pè ní tonic immobility níbi tí mo ti fi ṣáàkì ṣe àpẹẹrẹ wípé téèyàn bá lè yí ṣáàkì padà kí ó kọ àyà sókè kó wá kọ ẹ̀yìn sílẹ̀ ṣáàkì yìí yóò ṣe èmi fún bíi ogún ìṣẹ́jú tàbí jù bẹ́ẹ̀ lọ nínú fídíò míì tí mo ti sọ̀rọ̀ nípa àwọn ẹja tí máa ń pa irú àwọn ṣáàkì yìí àwọn ọkà tó lè bó mọ̀ sí killer mo tún sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa ń fi èrò yí ṣáàkì yípo débi wípé tí ṣáàkì bá ti yípo kò ní lè ṣe nǹkan kan mọ́ yóò wọ ipò ìpirọ̀rọ̀ ikú yìí tí olóyìnbó ń pè ní tonic immobility àwọn míì àtúmọ̀ pè ní catatonic stage irú ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ sí adìẹ yìí tí èèyàn bá ti lè mú adìẹ tí èèyàn wá fi àyà ẹ̀ ẹnu ẹ̀ téèyàn lè fi kanlẹ̀ tí ò rí bi lọ mọ́ tí wọ́n bá lè mú ọwọ́ kọjá wájú ẹ̀ yóò wọ ipò ìpirọrọ àìtinúwá tí olóyìnbó ń pè ní tonic immobility àwọn adìẹ mi wà tó jẹ́ pé béèyàn bá kọ ẹ̀yìn ẹ̀ sílẹ̀ tí èèyàn wá kàn fọwọ́ wọ níkùn díẹ̀ báyìí àwọn náà lè wọ irú ipò yìí ṣùgbọ́n adìyẹ tí ó máa ń sábà worú ipò yìí jù òun ni adìyẹ tí ojú ò bá mọ̀ yín dáadáa adìyẹ tí bóyá ẹ máa ń gbé jó ní gbogbo ìgbà àwọn èèyàn máa ń dì í mú tẹ́ ẹ bá ṣe kinní ìfun ó ṣeé ṣe lọ́pọ̀ ìgbà kò ní í ṣiṣẹ́ nítorí ara ohun tó ń jẹ́ kí ìpirọra ìtinúwá yìí ó tètè wọlé sí irú àwọn ẹranko tí wọ́n bá ní àdámọ̀ yìí lára òun ní ìbẹ̀rù nítorí náà adìẹ tí ò bá bẹ̀rù èèyàn mọ́ tó bá jẹ́ pé ara ẹ̀ ti yọ̀ mọ́ èèyàn ó ti ń bá àwọn èèyàn ṣe dáadáa ó ṣeé ṣe kírun nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ sí wọn ẹ ṣeun.